orúkọ mi ni alhaji sulaimon alao adekunle malaika mo fi àsìkò yìí mo fi kí orísun tẹlifíṣàn orísun tv ipe àpò ayẹyẹ ọdún mẹ́wàá tí a ti ń bá bọ̀ orísun tv adúpẹ́ fún adúpẹ́ fún ọlọ́run ọba o ẹ tí ẹ kú sọ́nà ẹ ẹ̀dẹ̀ ní padà kú sọ́nà bí èsì pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ gbogbo ayé ti ń jẹ wọ́n ti ń gbádùn orísun tv ọmọ kékeré àgbàlagbà ọkùnrin obìnrin wọ́n máa ní orísun tv orísun tv ẹ àṣẹ ọlọ́run ni gbígba àdúrà yín náà ni ẹ má dákẹ́ àdúrà Orísun TV ó ti pé ọdún mẹ́wàá báyìí ìgbà ọdún ọdún kan ló máa jẹ́ ẹ á tún ṣì máa lọ bẹ ọlọ́wọ́n bá lọ́jọ́ ni á máa gbé ọwọ́ Orísun TV á máa gbé sókè gbogbo nǹkan tí àwọn èèyàn wọlé tí wọ́n fi ń dùn sí Orísun TV ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ nínú gbogbo àdá ní bàjẹ́ Orísun tẹlifíṣọ̀n ó kí ẹ kú oríire àyájọ́ ọdún kẹwàá tá a ti ń bá bọ̀ ọlọ́run á jẹ́ tó ẹ ti ń bá a ibi tá a bá dé ló ń jó òun máa láìka Sẹ́ríkì ò kábàámọ̀ ipò kọrin Orísun ò kábàámọ̀ pẹ́ délé yìí sílẹ̀ o ọlọ́run ọba ọlọ́jọ́ ènìyàn ajẹ́kẹ́jì ò bẹ́ẹ̀ lọ lọ́lá bàbá oníṣẹ́ ńlá.